mo kí gbogbo lé mọ̀mọ́ kí lọ́kùnrin mo kí lóbìnrin mo kí lágbàlagbà mo kí gbogbo wa torí bájábájá kó ajá àfìbà fólúgbò ìran àgbẹ̀ a sì ìjúbà fèpè àgbẹ̀ tí ó bá ti ìjúbà fèpè. ìpẹ́ ní ògòrí àbẹ̀ kílẹ̀ tó lẹ́ máa fìyè sọ̀rọ̀ ẹnu mi. èmi ò ní bá wọn yẹ ewúrẹ́ tó wọlé tí ó kàgò láàyè irú wọn ní dẹ́ra àmúso. bẹ́ẹ̀ ni wọn ò ní bá wọn yẹ àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ó kàgò irú wọn ní dẹ́ra àmúbọ̀léyà. n ò ní í ṣaláì máa júbà ọba re lónìí mo rí bá mo rí bá mo sì rí bá ọba re ọba ńlá eléyìí tí fọba jẹ kábíyèsí olókùn àjọbọ bá mi àgbà tí sọ gbogbo ní gbogbo lẹ́ẹ̀kílẹ̀ ọba tó ń pè ní kábíyèsí moríba ọba mi olódùmarè láolókun àjọbọ adánitá alánitá gbanitá ọba tí ń so gbogbo lẹ́ẹ̀ gbogbo gbà ǹjẹ́ mọ̀kúlé làkàrà lé ẹ̀rẹ̀ wá báyìí là ọ̀nà ọdẹ ọlẹ́ o mo lérò pé òun fìyè dọ́rọ̀ ẹnu mi ẹkún àtìlà kẹ́ni àrí tó tọ́jọ́ mẹ́ta ẹ̀mọ̀ kú léde mi ọkùnrin gbọ̀nà tí bá rẹ̀ lẹ́rù. èmi lò gbójú ọdẹ tí ń pẹrin pẹfọn nínú igbó ògbójú ọdẹ tí ń pa gan ẹ ẹ ẹ ẹ ń wò mí ẹlẹ́ẹ̀rọ̀dẹ ẹ tí ìmọ̀ nǹkan kan mo atani. tó lé ọ̀nà là ẹkún àti ìlà kẹ́ni àrítọ̀tọ̀ jọ mẹ́ta ẹkún lédè mi ọkùnrin gbọ̀nà lórí ètò ògbójú ọdẹ lètò ètò lògbójú ọdẹ èmi rèé o pétérù olúwàfẹ́mi ọmọ omíkúnlé èmi lọ́mọ wọn lọ́fà mọ́jọ ọmọ àbísùn jókòó ìjà kádìkárà lóró ọ̀hún ọ̀fà ìjà kan ìjà kan tó ń jà lọ́fà lọ́jọ́ sí òṣòjú ọ̀la lọ́mí òṣòjú ìpòrò lóko ó ṣojú ebè láàlà èmi lògbójú ọdẹ tí ń pinrin pẹ̀fọ̀n ògbójú ọdẹ tí ń pàtó òpó ẹlẹ́dẹ̀ẹ́ kan <laughs> mo yàtọ̀ sáwọn ọdẹ kéékèèké tí ń pẹran tiwọn ní zuu <laughs> mo yàtọ̀ sáwọn ọdẹ kéékèèké eléyìí tí ń pẹran tiwọn lẹ́kọ̀ọ́ èmi ń wọnú gbọ́bọ̀ rẹ̀ é pẹran mò ń pẹran mò ń patú kú mọ́ pẹ̀lẹ́dẹ̀ ẹ̀gàn ni. ètò lọ ògbójú ọdẹ ògbójú ọdẹ lètò ọdẹ ọlọ bàbá bí ọ léèrè pé ta lọkùnrin gbọ̀nà yìí kí ni ìwọ wí fún wọn ẹ mọ wulẹ̀ tí ìwí fún wọn jẹ́ ń ara mi wí ẹnu ra nípọ̀n láti gbọ́pọ̀n omi kúnlé ló kọ bàbà tó bè lọ́mọ pétérù ló kọ mi gangan ẹ èmi lọ gbójú ọdẹ tí ò lè pọyà lórí ètò gbójú ọdẹ náà láwa ọdẹ lè bá ń dákọ rẹ fáwọn aráalé. Hmm, kúbọ̀ ọ̀ka rẹ̀ yọ̀yọ̀ yọ̀yọ̀. orúkọ tèmi ni Tósìn Oyèwọlé lórí ètò yín ètò wa ògbójú ọdẹ. ọ̀ka rẹ̀ ẹ wò ó ètò yìí ipa méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó máa pín sí ipa àkọ́kọ́ tó jẹ́ yìí abala àkọ́kọ́ lórí ètò yìí ó ń la pè ní ẹranko tó dẹ́pa lórí ètò yìí láti máa rí àràǹbádà àwọn ẹranko tí wọ́n máa gbé wá sórí ètò tí wọ́n máa ṣàlàyé bí ikú ṣe pa bí ọ̀bẹ ṣe bẹ́ẹ̀. ẹ bẹ́ẹ̀ rí bí ọdẹ bá rè nú ń gbó ọdẹ bó bá dé bó lòun ò fún èèyàn lẹ́ran jẹ ọ tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí nítòjú ọdẹ rí gbọ́ kìí ṣe kékeré abala kejì ètò yìí ó ní mo pè ní ohun ẹnu ẹranko ẹ ẹ mọ̀ pé ẹranko a máa fọhùn ẹ tí ì sọdẹ rí bẹ́ẹ̀ bá sọdẹ débi kan ẹranko á sọrọ ara ẹ̀ dèèyàn. yóò dúró yóò dúró ọ̀hún ó sì jọ mọ́ sọ̀rọ̀ ah. ẹni rọ ni bí n bá ní iná ń lórí omi ẹ mọ́ rárá ẹni lọ kẹrù ẹ̀ wá. o bí n bá ní mọ̀ pọ̀ ya bí n bá ní pa túùpù bó bá ẹ wò ó bó bá jọ bí irọ́ ẹ̀ tètè wá yọ̀rọ̀ wò kìnìún rèé ti ń dún ẹ lọ́dọ̀ tèmi èmi mẹ́rànkó láti inú gbó mo mẹ́rànkó wálé mo ní ọwọ́ bá mi ṣọdẹ nílé ni èmi ló gbójú ọdẹ tí pa gàlà nígbàkúgbà ẹ wò ó n ò tí ì dé. mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ̀ dánu bọ̀ bí ẹ̀rọ atani ẹ̀jẹ̀ ńlá bì méjì kí n fi ṣèyí kẹ̀kẹ́ náà kí n wá mú ẹmu funfun báláwo kí n gbèlúra ńgbà ń bá padà dé kí n wá padà pa o àti bí ọ̀bẹ ṣe bẹ́ lórí abala tá a pè ní. kí lẹ pé <laughs> abala tá a pè ní ẹranko tó dẹpa mò ń bọ̀ n ò tí ì dé ẹ̀jẹ̀ ń sẹ́ nǹkan gẹ̀ẹ́. ọdẹ lé o sọ́ọ̀bà ń gbèrin ọdẹ àbọ̀ gbèrin ọdẹ ọ̀pẹ bàtẹ́ńtẹ́lẹ́ bàtẹ́ńtẹ́lẹ́ àti òró bàtẹ́ńtẹ́ ọwọ́ tọ́bẹ̀ bàtẹ́ńtẹ́lẹ́ àti òró bàtẹ́ńtẹ́ ọwọ́ tọ́bẹ̀ bá ti ọ̀rọ̀ bá ti bà téńtélé ọwọ́ ti tọbẹ̀ náà nu ọ̀ máa ń fi sọ̀rọ̀ ẹnu mi sórí wọn máa pẹ́ ọdẹ tó bá lè gbẹ́ o tí o mẹ́ràn bọ̀ yọjà rún láláì lómi ọbẹ̀ yọjà rún láláì lómi ọbẹ̀ yọjà rún láláì ọdẹ tó lè gbẹ́ o tí o mẹ́ràn bọ̀ yọjà rún láláì. Èdùmàrè mọ́mọ́ jẹ́ ǹjọ̀rún láláì lómi ọbẹ̀ èmi kì í sọdẹ lásán ọdẹ yìnyín yìnyín tí ń mẹ́rin bọ̀. ọ̀ nínú gbogbo ẹ mọ̀ pé bọ́dẹ bọ́dẹ gbẹ̀ tí ó rẹ́ran pa ẹ̀rín yàngì yàngì ńlọdẹ ọmọ mú bọ̀ wálé irú wọn láwọn rí bàbá ń kí wọn pé ẹ̀ wọn rẹ́rìn torí pé ọdẹ òmù nǹkan bọ̀ níbẹ̀ mi bárẹ̀ ń ọdẹ wọn sì tún bọ̀ wọ́n sọ̀rọ̀ bí ikú ṣe pa àti bí ọ̀bẹ ṣe bẹ́ ẹranko tó dé pa tòní ó ní mọ̀pẹ̀ ní àmọ̀tẹ́kùn ọdẹ alékè mọ̀ pé àmọ̀tẹ́kùn ó ní ẹranko tó dé tèmi pa lónìí bí n bá fẹ́ kẹranko àmọ̀tẹ́kùn ah ẹranko ńlá ni ẹranko abìjà wàrà bí ẹkùn ẹgbẹ́ tán pé lámọ̀tẹ́kùn ẹranko òjayà tí í ṣẹ̀rù bẹ́tu àfijú ọdẹ tí í dààmú ọ̀dàn ọ̀fà ìbúramúramù gbọ́mọ ẹran ánu ẹranko agbọ́núgbọ́nlóde tí í fi pẹ̀lẹ́kùtù jayé inú ọ̀dàn ẹranko àmọ̀tẹ́kùn mò ń porí <clears throat> ẹgẹ́ ń ṣàpèjúwe ẹ mọ̀ pé. ẹ ọba bá ní làáhùn mi ń bàtà èyí sì rí gbẹ́jú nǹkan tí ò bá mọ̀ lọ. àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn jẹ́ ìdílé àwọn ní cat family ṣe ilé ìyún nínú àwọn ẹ̀ka èdè míì pè lólógbò. Hmm. bí wọ́n ṣe rí gan-an nu gbogbo àwọn ẹranko tó bá wà ní ìdílé ológbò yìí wọ́n á máa fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan jọra pàápàá jù ojú hmm. ṣùgbọ́n ṣé ẹ wá rí àmọ̀tẹ́kùn tí mò ń porí lónìí ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ó ń lọ̀rọ̀ àmọ̀tẹ́kùn rí nínú ìdílé àwọn ológìní ṣe rí i àmọ̀tẹ́kùn òun ò fi bẹ́ẹ̀ léèkánná tó lè gungi bí àwọn ẹranko míì bí ìdàkùmọ̀ bí ẹkùn àwọn eléèbó tó máa pè kàn ń jágùà àwọn ẹranko yìí àwọn léèkánná tán lè fi wagi tán lè fi gungi dáadáa àmọ́ sẹ́ẹ̀ rí àmọ̀tẹ́kùn kì í fi bẹ́ẹ̀ rọrùn fún láti lè gungi tàbí pẹ́ lórí igi nǹkan tiẹ̀ wípé kì í sábà sí lórí igi ṣùgbọ́n tí aré ìkànnà yìí olófun láǹfààní láti lè sáré dáadáa ṣe ń fiyè de ọ̀rọ̀ ẹnu mi bẹ́ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ máa dé o àmọ̀tẹ́kùn ó lẹ́ranko tó lè sáré jùlọ lókè èpè gbogbo ẹranko tí ń rìn ńlẹ̀ tó ikún àwẹ̀ èèyàn àmọ̀tẹ́kùn ló lè sáré jù kò sí irú ẹranko náà tó lè gbójú gbóyà tó lè sáré tó àmọ̀tẹ́kùn ẹ ṣe rí ẹ yóò bá ní ọlọ́run èé pààyàn lórí kọ́ mọ́ fàgbọ̀n kun àti pé kì í ṣe gbogbo nǹkan lọ́lọ́ a máa fi jì kí èèyàn tán ń gbà míì bẹ́ẹ̀ bá mọ̀ lónìí ẹ máa dè é tẹ́rí àmọ̀tẹ́kùn yìí ó tún níbi ó lè sáré mọ́ lóòótọ́ ló lè sáré jù ṣùgbọ́n olódùmarè náà wò pé bó bá jẹ́ pé bó ṣe lè sáré jù yìí bẹ́ẹ̀ náà ló lè mọ sáré kí àwa mélòó làákù lókè àmọ̀tẹ́kùn ó kàn mọ́ sá láti ìlú kìíní lọ sí ìkejì láti ìlú kẹta lọ sí ìkẹrin yọkàn máa pa àwọn èèyàn jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ àmọ̀tẹ́kùn rẹ̀ àmọ̀tẹ́kùn ó níye ìṣẹ́jú àáyá tó lè sáré mu hmm, torí bó bá dé àárín kan yọ rẹ̀ ẹ́ àwọn ọdẹ tí mo ń pè kì í rẹ̀ àmọ̀tẹ́kùn irọ́ ni o a máa rẹ̀ àmọ̀tẹ́kùn kò sí ntọ́lọ̀ ń dá tì í rẹ̀ ṣe rí bí àmọ̀tẹ́kùn bá fẹ́ lé ẹran mú àmọ̀tẹ́kùn ọ̀dà bí àwọn ẹranko míì apanijẹ tó jẹ́ pé wọ́n mọ̀ sọ ẹranko lọ́ọ̀kan ìjákùmọ̀ báyìí yóò dùn ó sí kọ̀rọ̀ yóò mọ̀ sọ ẹranko yóò mọ̀ sọ ẹranko nígbà tó bá ti rí i pé ẹranko yìí ti súnmọ́ bèbè ọ̀ni yóò tó gbáyà ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn rí bẹ́ẹ̀ àmọ̀tẹ́kùn bó bá rí ẹranko lọ́ọ̀kan bí ìwọ̀n kìlómítà méjì àmọ̀tẹ́kùn wọn ti bẹ̀rẹ̀ sí ní máa lé nítorí pé ó gbàgbọ́ nínú eré tó lè sá ṣẹ́rí bí àmọ̀tẹ́kùn bá wá lé ẹranko yìí láàrin ìyí tó bá dàgbà jù àmọ̀tẹ́kùn tó bá ti gbó dáadáa òun ló lè sáré ìṣẹ́jú àáyá mẹ́ẹ̀ẹ́dógún hmm. èyí tó bá dàgbà jù òun ló lè sá ìṣẹ́jú àáyá mẹ́ẹ̀ẹ́dógún àmọ́ ṣé ẹ rí nínú ìṣẹ́jú àáyá mẹ́ẹ̀ẹ́dógún yìí ah! hmm. bàbá ní ẹranko tu kùrù tí ẹranko tu kùrù lójijì kí ẹranko lé nǹkan àmọ̀tẹ́kùn àti tukùrù rẹ̀ lọ́yájú láàrin ìṣẹ́jú àáyá mẹ́ta ọ lè sáré ó lè sá máìlì kan torí kété bọ́ bá ti tu gbùrù láàrin ìṣẹ́jú àyá mẹ́ta ọlọ́nu àmọ́ kò sí bó ṣe lè gbọ́ngbọ́ngbọ́ngbọ́n tó bó bá ilé mọ́ ń sá láàrin ìṣẹ́jú àyá mẹ́ẹ̀ẹ́dógún yìí yọ rẹ àmọ̀tẹ́kùn ẹ̀ ń bá ti pàdé àmọ̀tẹ́kùn nù gbórí ìmí rẹ̀ yàtọ̀ ìmí rẹ̀ á máa lé àjàjà bó bá tiẹ̀ wá sáré tán torí ẹ mọ̀ pé bí ajá bá sáré yóò bẹ̀rẹ̀ sí ní mọ̀ mí àmọ́ ìmí àmọ̀tẹ́kùn ń bà ọ́ bá ti sáré tán yóò lé kódà láàrin ìṣẹ́jú kan àmọ̀tẹ́kùn a máa mí tó ọgọ́rùn-ún tàbí ọgọ́fà èémí. E kọ̀ yé yín ẹ mọ̀ ńgbà tájá bá ń mí ajá máa mí bó bá ṣe rẹ̀ ẹ́ sí ni mímí rẹ̀ ó ṣe yá ṣùgbọ́n ti àmọ̀tẹ́kùn ó lè le gan tó jẹ́ pé yóò dàbí ìgbà tí nǹkan yára nítorí ipò ti ẹ́ àmọ̀tẹ́kùn a máa gùn a máa gùn gbọ̀nà a àmọ́ kò fi bẹ́ẹ̀ láwọn iṣan tó lágbára ẹ jẹ́ ń padà bẹ̀ kó lè yé yín dáadáa. èdè ìbò tí àwọn kan ń pe àmọ̀tẹ́kùn òun kọ́ làmọ̀tẹ́kùn jẹ́ lónìí ni wọ́n labì tí wọ́n pàbìdùn ẹ ẹ mọ̀ gbọ́ mi wàyí àmọ̀tẹ́kùn. E, títà o ní wọ́n ń pè é lédè ìbò ẹ̀ ń bá ń pè títà kẹ́ ẹ ti máa mọ̀ pé àmọ̀tẹ́kùn lẹ́ ń sọ ẹ wò ó ẹ̀jẹ̀ ń sáré ṣe nǹkan mu ẹ̀ mò ń bọ̀ kí n wá ṣàlàyé bí ẹkùn àti àmọ̀tẹ́kùn bó ṣe yàtọ̀ síra wọn dáadáa. káàbọ̀ padà díálé o. bàbá mò ń jẹ́. ọmọ mi mo lérò pé ẹ̀ ń fìyè dé ọ̀rọ̀ ẹnu mi ọ̀díálé. bàbá. yọ yìí ọkọ ní ẹrẹ. àṣẹ wá. mo ní àmọ̀tẹ́kùn òun là ń pè ní jẹ̀tà. ṣé ẹ rí ẹkùn nílẹ̀ yorùbá àní tí àwọn eléèbó ń pè ní táígà ní ilẹ̀ adúláwọ̀ kò sí ẹranko tí ń jẹ́ táígà ń bẹ̀ àyè ò gbà táígà hmm, àyè ò gbà nítorí pé ilẹ̀ olóoru ni ilẹ̀ tó tutù ilẹ̀ yìnyín ń ní ààyè tó gba táìgà ihun tí ò bá sì sínú àṣà kan àì ló kọ́ fún pàápàá jùlọ nù àṣà Yorùbá ṣé ẹ wá rí leopard ó ní Yorùbá túmọ̀ sí ẹkùn ìyún ni pé bí n bá sọ pé ẹkùn leopard mò ń túmọ̀ sí bí n bá sọ pé àmọ̀tẹ́kùn chita ni mò ń túmọ̀ sí. Si torí bẹ́ẹ̀ bá ní ẹ lọ wò ó ní àwọn ọba nílẹ̀ Yorùbá bàbá ní wọ́n jókòó sórí awọ ẹkùn tàbí ẹnìkan fi awọ ẹkùn ṣe nǹkan ẹ̀yin eléèbó ẹ lọ ṣe àbẹ̀wò rẹ̀ dáadáa lórí ẹ̀rọ ayélujára àwọ̀ tí ó wà lára ẹ̀ àwọ̀ leopard ni kì í ṣe àwọ̀ tiger tiger àwọ̀ tó wà lára ẹ̀ ìlà gbọ́ọ́rọ́gbọ́ọ́rọ́ òun ni àmọ́ ìlà tó wà lára liupadi ó dàbí ìgbà téèyàn kí ọwọ́ tàbí ẹsẹ̀ eku bọ́ọ̀dà téèyàn wá ń tẹ̀ ẹ́ sára nǹkan ojú ẹ̀ fẹ́ẹ́fẹ́ díẹ̀ àmọ́ àmọ̀tẹ́kùn tíntìntín bíi dúdú tó tò tó lọ́wà lára àmọ̀tẹ́kùn. Hmm. àmọ̀tẹ́kùn ó ní chita lẹ́ọ́pàdì ọ̀nlẹ́kùn tí àwọn Yorùbá ń sọ àmọ̀tẹ́kùn a máa lórí kólóbó ìyàtọ̀ tó wà láàrin òun àti leopard ó ní pé orí àmọ̀tẹ́kùn a máa kéré orí eh, ẹkùn òun sì tóbi díẹ̀ àmọ̀tẹ́kùn a máa ní ìlà dúdú kan ń bi ojú ó dàbí ìlà àlú kan ó wá láti ibi ojú ó dàbí omi ẹkún leopard ò nírú ẹ̀ ntẹ́ẹ̀fì máa dá ẹranko yàtọ̀ mọ̀ síra wọn rèé ìwádìí kan sọ wípé nkíní dúdú tó wà lójú ẹ̀ ìdí tí Elédùmarè ṣe fi bẹ̀ ọ ni pé tí oòrùn bá ń tàn sí àmọ̀tẹ́kùn ẹ mọ̀ pé nínú èdè èbó wọ́n ní kìnní dúdú ọ̀hún ọmọ ọmọ dá iná padà kò ní jẹ́ kí òye oòrùn ọmọ tàn wọ ojú àmọ̀tẹ́kùn torí pé ọdẹ ọ̀sán làmọ̀tẹ́kùn ṣe é rí ẹkùn ìyún leopard òru ní sábà máa ń ṣiṣẹ́ ẹ̀tì ẹ̀ jù hmm, ọ̀nà ṣe máa ń wí pé wọ́n àkókò míì tí wọ́n tún máa ń pe ẹkùn ó ní ìjàkùmọ̀ jàkùmọ̀ kì í rèdè ọ̀sán ẹni àbíire kì í rèru òru ni ẹkùn sábà máa ń fẹ́ràn àti máa sọsẹ́ àbá àmọ̀tẹ́kùn àárín ọ̀sán lọ́fẹ́ràn àti máa sọsẹ́ àmọ̀tẹ́kùn eléegungi ẹkùn àmọ́ gungi àmọ̀tẹ́kùn fẹ́ràn àti máa wà ní gbangba tàbí kó rárá wá ibi ẹ̀ka igi kan tó ti yẹ̀gẹ̀rẹ̀ kì í gungi àmọ́ tó bá rí igi ẹ̀ka igi tó nà án lẹ̀ tàbí igi tó ti gbẹ tó wó àmọ̀tẹ́kùn ọ̀dùn ó bẹ̀ lórí téńté láti lè máa wo àyíká káàkiri ibi tí ẹranko tí yóò pàjẹ́ bá wà tàbí ẹranko tó bá fẹ́ pọ̀ náà jẹ kó lè tètè sá. ṣé ẹ rí àmọ̀tẹ́kùn àmọ́ sáré ọlọ́run wá dáadáa kò sanra orí pẹ̀lẹ̀bẹ̀ ó sì gùn ó gùn tọ̀ọ̀lì ọ̀pẹ́ ẹ̀yìn rẹ̀ àmọ́ ká àmọ́ nà tó fún láǹfààní láti lè jẹ́ kó lè máa sáré dáadáa bí àmọ̀tẹ́kùn bá ń sáré ẹsẹ̀ ẹ̀yìn àmọ́ lọ sí tíwájú tẹ̀yìn tíwájú àmọ́ padà sẹ́yìn nígbà tó bá ń sáré ṣe ìwárí ọ̀pẹ́ ẹ̀yìn rẹ̀ ń ó fún láàyè láti rìn àti láti ká ní pápápá tí ò ní dènà pẹnu àmọ̀tẹ́kùn ó ní ìrù pẹ́lẹ́bẹ́ kan lẹ́yìn ìrù rẹ̀ ń lọ́dà bí òbèlè hmm, yún ẹ mọ̀ pé hmm, bí àwọn òtúkọ̀ bá ń túkọ̀ lórí omi wọ́n máa fòbèlè túkọ̀ ẹ̀ sọ́tún túkọ̀ ẹ̀ sósì àwọn ẹja tí máa ń gbénú omi ẹ mọ̀ pé ìrù wọn náà fi máa ń túkọ̀ bọ́ bá fẹ́ yí sápò ọ̀tún bọ́ fẹ́ yí sápò òsì ìrù yìí ló dàbí òbèlè fún àmọ̀tẹ́kùn bí àmọ̀tẹ́kùn bá ń sáré lọ àmọ̀tẹ́kùn mọ̀ fẹ́ràn ẹtu o ẹtu náà bí ẹtu àṣìṣe máa sáré tó àmọ̀tẹ́kùn àwọn ẹranko tó lè sáré jù báyìí ló máa ń fẹ́ràn àti lé ẹtu ó fẹ́ràn rẹ̀ bí àmọ̀tẹ́kùn bá gbá tó gbá ti ẹtu bí ẹtu bá ẹmọ̀ ẹtu àmọ́ sáré kọ́rọ́ kọ́rọ́ ń tòun kàkà tí àmọ̀tẹ́kùn ó ṣe yẹ̀gẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀ rárá o ìrù yìí ni àmọ̀tẹ́kùn ó fi tilẹ̀ bọ́ báyìí fi tilẹ̀ yóò yà tẹ̀lé ni. díálé o bàbá mò ń jẹ́ sọ ń fi yè dọ́rọ̀ ẹnu mi ṣe é rí àmọ̀tẹ́kùn kì í sábà sọṣẹ́ lóru bí mo ṣe sọ ọ̀sán gan-an làmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn a máa fẹ́ràn láti wà nílẹ̀ tó tẹ́jú mọ̀ wíbẹ̀ lẹ́ẹ̀kan ṣe é wá rí àmọ̀tẹ́kùn ọ ọmọ gbọ́ mi bí n bá ní iná ń jó lórí omi mọ̀ hmm. pé mo parọ́ sọ pé lọ́ọ́ mẹ́rù ẹ̀ wá àmọ̀tẹ́kùn yìí bí wọ́n ṣe máa ń ṣèjọba lọ́dọ̀ tí wọ́n yàtọ̀ àmọ̀tẹ́kùn ọkùnrin ó máa ń jẹ gàba lórí gbogbo àwọn obìnrin àti gbogbo àwọn ọmọ àmọ́. Ama bí olórí ilé làmọ̀tẹ́kùn ọkùnrin yìí ó sì jẹ́ ń bẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ àmọ̀tẹ́kùn alágbára ọjọ́ tó bá ti lè sọ agbára rẹ̀ nù ó ti sọ ipò rẹ̀ nù bí àjòjì àmọ̀tẹ́kùn ọkùnrin bá wá sí ibùba wọn bó bá ilé bá àmọ̀tẹ́kùn yìí jà tó borí ẹ̀ fúnra àwọn tó jẹ́ ọmọ àti àwọn àwọn ìyàwó wọn lóríṣiríṣi ń bẹ fúnra wọn wọn ò lé àmọ̀tẹ́kùn ọ̀hún kò èrò ọkàn wọn ni pé ẹni tí ò tó ṣe baálé ilé ẹni tí ò lágbára ò tó ṣe baálé ilé wa. àmọ́ bàbá hmm. mo wá ní ìbéèrè kan bàbá ni nínú àmọ̀tẹ́kùn hmm. àtẹ̀kùn hmm. èwo ló lágbára jù lójú ah! ìjà. sọ́ọ̀rí ọlọ́run dá wọn dáadáa yàtọ̀ àmọ̀tẹ́kùn lágbára àmọ̀tẹ́kùn lè sáré àmọ́ tá a bá ní pàrọ̀ tá a bá ní pàrọ̀ ẹkùn ìyóhùn lẹ́ọ́pàdì ah! àmọ̀tẹ́kùn fúnra rẹ̀ àmọ́ ṣàfùn hmm. ẹ mọ̀ pé ẹranko tí bá ń sọsẹ́ lóru ah, wọn àmọ́ burú hmm. eré ń ló dàn lójú pé àmọ̀tẹ́kùn ń lè fi borí ẹkùn hmm. torí bí àmọ̀tẹ́kùn bí ẹkùn bá lé àmọ̀tẹ́kùn ó lè ṣeéṣe kó mọ̀ bá ẹ gbọ́ ẹ̀yìn náà wò wọ́n ní ẹkùn àmọ̀tẹ́kùn ìtumọ̀ àmọ̀tẹ́kùn ni pé ẹni tá a mọ̀ tó tó ẹkùn ìyún ni pé ọ farajọ ẹkùn ọ rí bí ẹkùn ẹ̀yin tẹ́ ẹ wá ń pe táìgà ní ẹkùn bóò ni àmọ̀tẹ́kùn ń ṣèjọ táìgà bóò ni chìtá bóò lẹ́sẹ̀jọ táìgà ohun tó bá jọra là fi wéra èèpo ẹ̀pà lọ́jọ́ kó sí ẹ̀ lérè. Mm. tiger ọ̀dàdúró leopard àti cheetah ọ̀n ló jọra wọn mo lérò pé ẹ ti fiyè sọ̀rọ̀ ẹnu mi nítorí ìjọba àkókò ẹ jẹ́ ń sáré lọ sí àbàlà tó kẹyìn lórí ètò ẹ ọ̀dẹ́lẹ̀ o. sórí lọ́jọ́ kan lọjọ kan lọjọ kan lọ́jọ́ kan báyìí n ó mọ̀ ọ́ rẹ̀ ló ń wọ́n gbébọn lé ọ lọ́wọ́ wọ́n tún ń gbé ọkọ̀ sí ọ lẹ́gbẹ̀ẹ́ àwa àjọ máa ń renú gbọ́dẹ ọmọ síájú wọn mọ̀ tẹ̀lé ọ nínú gbọ́dẹ bọ́ bá ti gbébọn gẹ̀rẹ́ ẹ tó yìí sẹ́ranko ọ̀tún wá lọ gbẹ́ranko ọ̀hún wálé torí Yorùbá bọ̀ wọ́n ní bàbá tààtò. torí ẹranko tààtàtọ̀ ọ irú wọn onídìí ẹ ẹ ẹ máa fi sọ̀rọ̀ ẹnu mi. sẹ́ẹ̀rì mo fi ohun ẹnu ẹranko abala yìí ó ń lẹ́ranko máa sọ̀rọ̀ gangan fúnra rẹ̀. n tó wá ṣẹlẹ̀ ni pé ó lè má sojú yín gbà sọ̀rọ̀ àmọ́ ẹ̀ ń tó bá gbóhùn ẹranko ẹ̀ ń bá rẹ̀ tó bẹ́ràn kó jìjà àkàdì tó ṣẹ́gun ló lè gbóhùn ẹranko hmm. ohun ẹranko tòní rèé o ẹranko ní ẹ̀ ń tó bú ni ló tó bú ni èèyàn tó tó búùyàn ló yẹ kó búùyàn èèbú alátọ̀sí ò sí lọ́wọ́ òkú bó alátọ̀sí òun lẹ́ni tó ní ìdíwọ́ tàbí ìdènà kan nípa ìbálòpọ̀ òkóbó òǹlẹ́ni tí ò lè ṣe ẹ ọmọ gbọ́ mi bó wá lè ébú alátọ̀sí òsè wá wà lọ́wọ́ òkóbó bí àjẹ́ bá ń pọmọ jẹ kí ni wàhálà òkóbó ńgbà tájẹ̀ ń pọ̀mọ jẹ tí gbogbo àwọn tó lọ mọ́ ń pariwo àjẹmọ́ pọ̀mọ jẹ mọ́ àjẹmọ́ pọ̀mọ jẹ mọ́ tí òkó bó wá ní ẹ pa ni á pa ni á pa ni ẹ gbọ́ mélòó nínú ọmọ òkó làjẹ ti pàjẹ́ ìyóò ní pé ní tó bá yẹ kó bú ni ló yẹ kó bú ni èèyàn tó bá yẹ kó bú èèyàn ló yẹ kó bú èèyàn ìwọ tí ètí igi bá wà lójú ẹ ẹranko ní máa wí lónìí o ẹ̀rànkò tí mo bá wọ̀ já àkádì tí mo ṣẹ́gun ẹ̀ ó ní máa wí fún ọ pé ìwọ tí ìrúnrúngi bá wà lójú ẹ̀ kọ́kọ́ yọ náà kó o tó lè máa bú ẹni tí ìtì ìgí wà lójú ẹ̀ ẹni tó yẹ kó bú ni ló yẹ kó bú ni èèyàn tó yẹ kó bú yàn náà ló yẹ ó bú yàn èèbú alátọ̀sí ò sí lọ́wọ́ kò bó ọdẹlẹ o jẹ ń gbọ́ èkùtù mo fẹ́ ṣeré ọdẹ náà kí n tó mọ̀ dágbére lórí ètò yóò jẹ ń kí èkùtù kó fọn. ọkàrẹ̀ màá dé màá gẹ̀ pé ǹpẹ́jú làláfìlà bá a bá bọ́jú tá a bọ́nu àgbọ̀n ṣàlẹ̀ láparí ẹ̀ sí. ẹ lónìí mo fi yín sílẹ̀ lọ́wọ́ ọ̀fẹ́ olódùmarè ọba bó bá dìgbà míì kí n tún rí yín láyọ̀ o mẹ́ta lọ́dẹ òkè ń pa nínú ìgbó ọdẹ yìí pasán ẹ̀ẹ̀ní pasán àṣẹ àṣẹ ọdẹ yìí pòfo lọ́lá olódùmarè ẹ̀ẹ̀ní pòfo àṣẹ wá ọdẹ kì í pàdánù láṣẹ olódùmarè ẹ̀ẹ̀ní pàdánù bó bá tún dìgbà mí ọjọ́ rẹ̀ kí n rìn yín láyọ̀ òmíkúnlẹ̀ bàbá tó pè ń lọ́mọ pétérù olúwafẹ́mi lọ́kọ̀ mi gangan èmi lọ́gbọ́jú ọ̀dẹ tí ń pèrè pẹ̀fọ̀n tí ń pàtó òpó nínú gbọ́ ọ̀dẹ. ọ̀dẹ alẹ́ o ọba ń dágbére fara àlẹ́ kàkí wọn bó ti gbà. orúkọ tèmi náà ni Tósìn Òyewọlé ọmọ ọdẹ lórí ètò yín